ìpàdé àti orin tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ọ̀túnlọ́nàlù lánàá tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni rauf arẹgbẹ́sọlá tí ó ṣe ní ìpínlẹ̀ ọ̀sùn ní ọ̀sẹ̀ tó kọjá yìí ó mà tún ti ń da wuyewuye sílẹ̀ tó sì jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc àtàwọn ọmọlẹ́yìn gómìnà àná nípínlẹ̀ ọ̀sùn alhaji ìgbóyèga oyètọ́lá tó jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè yìí wọ́n ti ń sọ oríṣiríṣi nípa ọ̀rọ̀ náà kì í ṣe ìròyìn mọ́ pé àárín Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá kò gún régé kódà tí Arẹ́gbẹ́ṣọlá tí ò ṣàtìlẹ́yìn fún Oyètọ́lá nínú ètò ìdìbò ọdún 2022 èyí tó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC àti Oyètọ́lá kó pàdánù agbára fún gómìnà Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú PDP tó wà lórí àlééfà báyìí ṣá o lẹ́yìn tí Arẹ́gbẹ́ṣọlá ti kéde ìpè ní ìparí ọdún yìí lòun yóò sọ ibi tí àwọn yóò lọ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ẹni táwọn yóò ṣàtìlẹ́yìn fún nínú ètò ìdìbò gómìnà ọdún two thousand and twenty-six lọ́sẹ̀ tó kọjá ní àrẹ́gbẹ́ṣọlá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n máa ṣèpàdé ní ìlú iléṣà ní ìpínlẹ̀ ọ̀ṣun níbẹ̀ ni àrẹ́gbẹ́ṣọlá sì ti ń kọrin ọ̀tẹ̀ tó ń kọ yí pé ẹnìkan kò lè pẹ́ ẹyẹ tí a bá dé mọ́ gbá ẹnìkan ò lè pẹ́ ẹyẹ tí a bá dé mọ́ gbá ẹlẹ́yẹ ni mí o ẹlẹ́yẹ nìyá mi ẹnìkan ò lè pẹ́ ẹyẹ tí àbádé máa gbá orí ọ̀tẹ̀ tí Arẹ́gbẹ́ṣọlá kọ yìí ó mà ti ń di awuyewuye ńlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá láàrin àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n sì ń wòye pé kí ni ìtumọ̀ orin náà àti pé orin náà ó ní ìtumọ̀ ńlá o nígbà tó ń sọ̀rọ̀ ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn Oyètọ́lá tó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ iṣẹ́ commissioner for works láyé ìjọba Oyètọ́lá kódà tó ti gba iṣẹ́ ní ìlú àbújá báyìí ní ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ ṣẹ́mi ministry of work ìyún ọ̀gbẹ́ni rẹ̀mí ọmọwáyé òun náà gba orí ayélujára facebook ẹ̀ lọ ó bẹ̀rẹ̀ sí ní kọ̀rọ̀ oríṣi Arẹ́gbẹ́ṣọlá bá ń kọrin pé ẹnì kò lè pa ẹyẹ téèyàn bá dé mọ́nú gbà èèyàn pé kò sí bẹ́ẹ̀ ṣe lè rí ẹyẹ téèyàn bá dé mọ́nú gbà pa nítorí bí ẹ bá ju òkò òkò lè bá rẹ̀mí ọmọwáyé ọ̀yàn ọmọlẹ́yìn Oyètọ́lá wa jẹ́ kojú mọ̀ pé bí ẹnì kò bá lè rí ẹyẹ tó wà nù gbà pa ó láwọn yóò sì fọ igbá náà pátápátá àwọn bá kó ti fọ igbá ẹ̀yẹ yóò rọrùn láti pa ọ̀rọ̀ tí ọmọ wáyé tó jẹ́ ẹni tó súnmọ́ Oyètọ́lá púpọ̀ tó fi fèsì fún orin ọ̀tẹ̀ Arẹ́gbẹ́ṣọlá yìí ó mà ti ń di nǹkan bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá náà àwọn náà ò dákẹ́ o àwọn náà ń fèsì tí ọ̀rọ̀ náà tó sì tún ti ń di iṣu àtàyànyàn nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí.